ná ìnákúnàá, ná ìnákúnàá, ná ìnákúnàá, ná ìnákúnàá means wasteful spending. Ná ìnákúnàá means wasteful spending kò yẹ kí o máa ná ìnákúnàá kò yẹ kí o máa ná ìnákúnàá